tibọ̀ tibọ̀ tibọ̀ tibọ̀ means insert tibọ̀ means insert wọ́n ti irin bọ inú ihò náà wọ́n ti irin bọ inú ihò náà